tí a bá wo orílẹ̀ a rí pé ayà kan tí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala fi bá wa sọ̀rọ̀ tolúwádé zahara alfasadu fil barri wal bahar bima kasabat aydin nas a rí pé ayà yìí oríṣiríṣi ọ̀nà ọ̀nà ní ayà yìí ń gbà láti máa fi wáyé oríṣiríṣi ọ̀nà òun náà láti máa rí bí ìbàjẹ́ bó ṣe gbalẹ̀ tó gbòde tó gbáwájú tó gbẹ̀yìn mọ́ wa lọ́wọ́ ẹrínú àwọn ìbàjẹ́ tó ti wá gbalẹ̀ tó ṣe pé látara báwọn èèyàn náà ṣe ń lólé ayé ló jẹ́ káyé dàbẹ́ mọ́ lọ́wọ́ òun náà ni ìbàjẹ́ ìwà gbèrè òun náà ni ìbàjẹ́ ìwà zìnà òun náà ni ìbàjẹ́ kẹ́gbọ́n ó níyàwó àbúrò sì máa báyàwó ẹ̀gbọ́n rẹ̀ ní nǹkan pọ̀ ní tí ó máa wáyé bí ìgbà tí lọ́kọ láyá náà jọ máa ń ṣe bẹ́ẹ̀ ṣe wáyé láàrin wọn gẹ́gẹ́ bí ìgbà tó ṣe tíyàwó sì máa ní bísímìlá bẹ́ẹ̀ náà làbúrú ọkọ kódà ńgbà míì yóò máa jẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ yóò kàn máa wọlé tó yàwó bọ̀dá rẹ̀ àbíyàwó ẹ̀gbọ́n rẹ̀ pẹ̀lú rọrùn tí ò ní sí tí ó bí wọn lọ́wọ́. bí máa kásábà náà àfọwọ́fà àwọn èèyàn ló débi pé láládùúgbò sáládùúgbò tí wọ́n jọ ń gbénú ilé kan náà tí wọ́n jọ ń gbénú ọgbà kan náà pàtàkì jùlọ ọlọ́mọta sànú o àwọn tí wọ́n láwọn ń gbélé ayé face me and I face you ilé kọjú sí mi kọjú sí ọ ẹ wàá máa rí ìyá kínní tí ń dé yàrá yìí òun àti bàbá kínní oníyàrá kẹta wọn ó sì jọ máa yanra wọn lálẹ́ yìí ìbàjẹ́ òwà mọ́ lọ láàrin àwọn méjèèjì débi pé òun àtàlè gan bí ìgbà tọ́kọ tìyàwó jọ ń bára wọn gbé ni bá ti lọ òun ti ṣíwọ́ sẹ́nu bàbá kínní òun ni ó take over bọ́kọ bá ti dé padà bàbá kínní náà ti ṣíwọ́ sẹ́nu ọkọ lókù tí ó mọ̀ take over inna lillahi wa inna ilayhi raji'un níbi ìjìnlá ti gbalẹ̀ dé ìlú inú ilé kan náà inú ẹbí kan náà yìí tà fún wa ń rí láyé lẹ́nìí tí tún wá ń bà wá ló jẹ́ ni pé ìbàjẹ́ yìí mà tún wá sàn títí títí ìmọ̀ tún ti ń wáyé láàrin bàbá àtọmọ inna lillahi wa inna ilayhi raji'un bàbá tó bímọ ọmọ tó jáde látara rẹ̀ ọmọ tó fi nǹkan abẹ́ rẹ̀ bí ọmọ nìna yóò sì tún mọ ti ọmọ rẹ̀ mọ́lẹ̀ yóò tún mọ lóun borí ọmọ òun ló fún ìyá lóyún tó fi bí ọmọ yìí ọmọ náà tún dàgbà ìtìjú ni ò tó wá tó náà ń sì tún bọ̀ ọmọ rẹ̀ ní nǹkan pọ̀ ìbàjẹ́ ní tí wọ́n ń débi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ tó bẹ̀rẹ̀ àwọn ọmọ táwọn bàbá wọn ṣe rú ẹ̀fún ìtẹ́ wọn lọ́rùn wọn mọ́ kí gbé ta àmọ́mọ̀ tí ń débi pé àwọn ọmọ gan àti bàbá wọn gan mọ̀ tún ti ń bi tọkọ tìyàwó ìyá rẹ̀ sì ń bẹ láyé ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس láàrin àfáà tó ọmọ kéwú àfáà mọ́ ìyàn ọmọ ìyàwó ọmọ kéwú rẹ̀ o náà tó mọ́ ìyàn lálé kódà ó tún ti wá ń débi pé àwọn ọmọ kéwú gan àwọn gan ti mú ìyàwó àfáà wọn ti ń kì í mọ́lẹ̀ bàbá àtọmọ ọmọ tí jọ ń lọ lórí obìnrin kan náà kódà yìí ti ń débi pé a tún ti ń rà ọkùnrin kan bí àwọn yelérí búdé láyé lénìí yóò mú yà á náà gbogbo wọn o kò síyàwó rẹ̀ nú wọn o yóò ibi tí ìyẹn lálé lọ́wọ́ ọmọ ìyá bóyá kọbí rẹ̀ tó náà ti dàgbà yóò tún mọ mú yóò náà lọ́kọ́ náà èyí tó tún jábúrò yóò náà tó náà bá tún ò tún dúó dáadáa yóò tún mú yóò náà yóò sì mọ bá yá mọ bá mọ sùn àbúrò tó tún ọmọ gbogbo ọmọ tó jáde lára rẹ̀ gbogbo wọn náà kí ni wọ́n láwọn ṣe aláwọn ti ilé ayé náà ni a máa tẹ́rí gbogbo ń tàbí tí ń tẹ̀lẹ̀ ilé ayé yìí bí náà kẹsàbà àìdìyà àfọwọ́fà èyí èèyàn ni ohun in tí kálukú fọwọ́ ara rẹ̀ fà in tí gbogbo wa fọwọ́ ara wa fàjẹ̀mọ́ ọ̀nà làwọn rí tẹ́rí gbogbo bàjẹ́ àgbèrè tó gbalẹ̀ yìí tí ò ti àwájámọ̀ nǹkan kan mọ́ yìí wọ́n bá ní mo ní gbogbo ẹ̀ ti mọ́ ọ̀ òfin ńlá kan gbòógì tólúwa dídì gbé lẹ́nu àlùkùrán òfin ńlá yìí la fọwọ́ kúkú yẹ mú nígbàjẹ́ ti gbalẹ̀ olúwa ní yá ayyuhan nabi òfin ọ̀rẹ́ o kulli azwajik wa banatik wa nisa'il mu'minin يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما فلا يوفي الى غيره قلوا يا ايها النبي الله ني مو pere النبي كل ازواجك tàwọn ìyàwó rẹ̀ jù kó kọ sọ fún wọn kọ ké ọ̀rọ̀ yìí fún wọn wá bà náà tíká àwọn ọmọ rẹ̀ lóbìnrin pè wọ́n jòkó ọ̀rọ̀ tí mo fẹ́ wí yìí bá ń ké fáwọn náà wà nìta ìlúmọ̀mìnì àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo pé wọ́n jókòó ọba ń kí ọ̀rọ̀ yìí fún wọn ǹjẹ́ kí lọ́rọ̀ náà olúwa ní ìlòdì ní nà alẹ́ yìí nà mẹ́rin jàlá bèbè ọlọ́run ní bá ń ké fún wọn pé gbogbo tí bá ti ń jóbìnrin ìmúra tí ó bá máa mú ó gbọdọ̀ bò látòrí rẹ̀ báyìí tó sì gbòó délẹ̀ yudinina alayhinna min jalabibihin ọlọ́ni dáálíkà àdínà ayò rọ́fùnà fàlà yòkùnrin ọlọ́ni sọ ìdáwí òun ló súnmọ́ léjù ayò rọ́fùnà káwọn èèyàn fi máa mọ̀ wọ́n yàtọ̀ fàlà yòkùnrin bọ́bá ń fi wà gbèrè lọ gbogbo àwọn èèyàn fún àdínwọ̀n fi bàbá náà rèpù obìnrin wọ́n wá ń ká obìnrin kan mọ́bì kan wọ́n wá ń kì wọ́n mọ́lẹ̀ wọ́n wá ń bà fún tipátipá ọlọ́run nígbà wọn yóò tí wọn ò ní gbígbẹ́ jẹ̀mọ́ àtẹ́rọ́fì mo ti ọ̀rọ̀ rí yìí òfin yìí la fọwọ́ kúkú yẹ múlẹ̀ ní olùdìbàjẹ́ ti gbalẹ̀ ṣẹ́rí bọ́lọ́wọ́ wọn bá ṣe ṣẹ̀dá obìnrin òun ló mọ̀ ó dáa tẹ́rẹ̀ ní àti padà wá mọ̀ ọ́ lálùkúránì ṣe ìṣe sọ pé aláyà àlámù mọ̀nìkọ́lá وهو اللطيف الخبير ẹni ẹgbọ́ oníkálukú yóò tẹ́ sí يعلم من خلق tẹ́lẹ̀ ní títí ẹ̀dá onímọ̀ púpọ̀ ọmọ tó dá ọmọ tó ń dá sí lára olúwa mọ tó ń ti parí sáwọn obìnrin kó tó mọ̀ ní kan mọ̀ múra kan gbogbo ara wọn tẹ́lẹ̀ àní láti obìnrin báyìí láti irun orí wọn báyìí jẹ́ bí èékánná ẹsẹ̀ wọn báyìí kò sí tí ò lè kóró ìlú ìsọ́kùnrin lẹ́nu ìrìn wọn bóbìnrin bá ń rìn láàrin jù ìrìn obìnrin yóò kó bìtì náà bá ọ bọ́ bá lọ nízì náà ṣe ọ̀láyọ̀ ọ̀sùn sí bọ́ bá lọ nízì náà ṣe ọ̀sẹ̀ kí ni jọba ọ̀sùn sí alukura ni mọ̀ tó mí yìí ẹ wá wo ìmúra obìnrin yìí la kọ́kọ́ wá jù nínú ayé àwọn obìnrin wá dìdàkudà ìbàjẹ́ wá gbalẹ̀ agbé obìnrin ìtọ́lọ̀ ní ó bò kí bàjẹ́ yìí lè mọ́ gbalẹ̀ àwa ń polówó bóbìnrin pé irọ́ o mọ́jẹ́ wọn gbọ́ o sílẹ̀ tẹ́rí bóbìnrin di mọ́ bóbìnrin ṣe wá ń sí ara wọn lẹ̀ tó òun náà ní bàjẹ́ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ti ń gbalẹ̀ ẹ̀yìn ẹ̀wò níbo ti nígbà kódà kámọ̀ tí ìsọpé Islam àwọn ẹ̀yà ńlá ìyá bàbá kálukú wa àwọn bàbá ńlá bàbá wa táwa náà mọ́ ń bá díẹ̀ nínú ìtàn wọn tá a bá rí ìmúra táwọn ẹ̀yà ọjọ́ náà mọ́ ń múra pé ìjìnà ọjọ́ náà tó yìí ọ̀tọ̀ ni wọ́n kan ó tún kan ó tún gbé yóò tún gbogbo tó lè kó fìtínà bọ́kùnrin lára rẹ̀ kò sí ìdí ó hàn sánú ẹ̀ níjọ́ náà lọ́hùn ìwà gbèrè ó mọ níwọ̀n ẹni ó ti yọ lórí igú parí ní sàgbèrè ìjọ náà àmọ́ lè ní àgbèrè ti di pé ìwọ tó ọ̀bá fẹ́ ṣe gan pẹ̀lú mọ́ra táwọn obìnrin mú ìdálé ní àánú ọlọ́run lókùn tó ọ̀bìn wó ni wọ́n láti mọ́ rí pé ń jọ́ tẹ́ bá ń gbọ́ lẹ́nu tó bá ní àpẹẹsì ah, tí ń wò mí yìí àìlè òṣèṣì rẹ́ pẹ̀lú obìnrin kan rí ẹ́rí pa mọ́ mọ́rọ̀ àtọ́ pé àìlè ìgbẹ̀ tíráyò torí kálukú náà mọ́ tó ti forí gbá kò sí tó bí alùkùránì tó ní kó bí ló gbogbo ara rẹ̀ kó mọ́ tó wí alukurani tó ní gómìnà ó gbogbo ìhòòhò rẹ̀ aláyà alábòmọ̀n kọ́là ẹni ó dá wa mọ̀ tó dá sí wa lára ìjọ bẹ bá ti ní gómìnà ó mọ̀ bu ara rẹ̀ mọ́ bàbá rẹ̀ ó rí kẹ́rí ìtayọ̀dẹ ọmọ rẹ̀ wá ń bọ́ ọmọ rẹ̀ lòpọ̀ yóò bọ́ ọmọ lòpọ̀ ọmọ náà ìjọ tó bá ti rí tí ò yẹ kó mọ̀ rí lára ọmọ rẹ̀ ọmọ náà àtìláṣì ẹ̀ ibi alukurani ní bàbá gbọdọ̀ rídé lára ọmọ ìjọ bàbá bá ti rí tó ń kọjá bẹ́ẹ̀ ṣètáni ó gbé nǹkan ní ìjọ náà lẹ́mìí kí ní jẹ́ bàbá tẹ́bá kan wá kọ́ rẹ̀ wálé ayé ni àbótọ́nà kan ibi fẹ́ bàbá náà nù ẹ̀ kéèjé pé máṣínì kan àbí kìíní kan àbí spiriti kan ní bẹnu ara wa tí ìjẹ́ bàbá ò fi wá ní gbéyàn lára ọmọ rẹ̀ tí bàbá bá ti rí tí ò yẹ kó rí lára ọmọ jẹ̀mọ́ yóò ṣe tí ò yẹ kó ṣe pẹ̀lọ́mọ torí àdámọ́lá àdámọ́kùnrin ni pé tí ń bá ti rí àwọn ibì kan lára obìnrin tí mo ọlọ́run wá fún òṣèkí nìrì débi pé tí ìjẹ́ bàbá bá sì ń bẹ àwọn ibìkan bẹ tó bá rí kò ní jẹ́ nǹkan lójú ẹ̀ àwọn ibìkan bẹ tóun náà bá tún ti rí kọjá bẹ́ẹ̀ ìjẹ́ bàbá náà tó ní gbé e mọ́ àsìkò mọ́ rí ìjọba ilé ti rí àfikínú bòun náà àwọn ọmọbìnrin àwọn ọlọ́mọgbé lénìí ó fẹ́ mọ́ sí tí bàbá ẹlòmí ò mọ́ rí lára rẹ̀ àtàrà pé bàbá wá rí lénìí ọmọ mi ní ṣètò àmọ́rú nǹkan mí ni ó tún rí lọ́dọ̀ mi ọmọ mi ní kí tó máa rún nǹkan míì tó bá yá ni ó wà gbé kọjá bẹ́ẹ̀ bí bá ní ò bá jòkó tó lára rẹ̀ yóò lọ yóò pọ̀ lára ọmọ ìntí ń wí yìí ìntí ń wí yìí kódà bàbá tí ò sí ìbọmọ rẹ̀ níranù yìí tí wọn náà bá ń bà sínú tí ń ṣe tí mo sọ yìí bá ń lára wọn náà mọ ọkàn tó tara rẹ̀ bí ìdí sọ yìí ẹni ọkọ̀ mọ̀jọ́ náà o kí ni ìwọ̀n mi o bóyá wọ́n sì ríra rẹ̀ ìdí wọ́n ríra rẹ̀ kọ̀ntúrò lé lórí òun lẹ́nu omi ò ríra rẹ̀ kọ̀ntúrò lé lórí lòun fi lọ kábọ̀ láàrọ̀ ọmọ rẹ̀ tó bá ọba ń bú òun lẹ́yìn tó kù ní pé nǹkan kan ló ti òun náà débẹ̀ tí wọn náà bá sọ́ra rẹ̀ jọ tí wọn náà bá bára rẹ̀ lẹ́bíjọ́ kan lẹ́yìn àdúgbò ní kálukú wa àníkàtẹ̀ lóṣù ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin àǹtí wa kódà ẹ̀yin màmá wa tí ẹ̀ ti gbẹ lójú ẹ̀ ẹ̀dàkùn òfin ọlọ́run yìí àti ká mú iṣẹ́ òun tẹwàá àwọn tán fẹ́ jẹ́ tí bàjẹ́ ìlú gbalẹ̀ tálùkùrá ní wíwọ́ àwọn ní fàṣádò fil barri wal bahr bima kasabat aydin nas kí bàjẹ́ ìlú lè rí bí rí bí jòkó dáadáa tẹ́mọ́ tán wá sí wọ́n wá sọ obìnrin tẹ̀bá gbogbo ó wá kéré ní ọjà tẹ́ẹ̀fẹ́ rà nísìn ẹwà ní gbẹ́ngbà tí wọ́n bá polówó rẹ̀ obìnrin tí ń bẹ ní ni wọ́n wá yà ẹwà ní àà ah, ah, ìbáṣepọ̀ wo bẹ láàrin àwòrán ni wọ́n fẹ́ rà àbí ìtọ́ bá fẹ́ rà ní gbogbo obìnrin tára fóònù tí mo fẹ́ rà ń gbọ́dọ̀ ti jọra wọn ìhòòhò obìnrin wọ́n ti sọ di nǹkan fún ìtafẹ́jẹ́ ká yóò dàrú jàdí ìbára ìlòpọ̀ láàrin lọ́kọláya ìbàjẹ́ ní tí wá gbalẹ̀ débi pé àwọn èèyàn gun òkátù kẹ̀kẹ́ mọ́ kódà ó ti débi pé àwọn ọkọ àtìyàwó tán láwọn ń gbéra wọn sí lélẹ̀ yìí wọn trọ́ọ̀sì ara wọn mọ́ mẹ́fù ìyàwó mi yóò wọ́n fi ẹ̀ lọ jáde náà ní ẹ̀ tó kú dá mi lójú pé òun náà mọ̀ ọmọ ọmọ tó ń ṣe nǹkan mìíràn ojú bẹ́ẹ̀ náà ìyàwó náà fi ń wọ ọkọ ojú náà sì lọ́kọ náà fi ń wọ ìyàwó kódà wá sí mọ́ra àwọn lọ́kọ lára lè ní yan láwọn tí jọ ń bára wọn sọ̀rọ̀ ebi ọmọ ẹni kò tọ́jú ẹ ìwọ náà ló pè ń tèmi jẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ìwọ lọ pè ń tèmi kì í ṣe pé ó darí lójú èmi ò ní à èyí tó bá pè ń tèmi náà ni ó yóò ní pé ìwọ lọ mọ iye ibi tó ń rìn sí ìgbà tí yóò mọ wá tú láyé lè ní gbogbo àwọn tẹ́ẹ̀sì àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọ́n lọ ní yẹ̀wò lẹ́nu ẹwà ara wọn lọ́kọ láya tó láwọn bímọ mẹ́rin ọmọ márùn fún ara wọn ńgbà wọn ò bá láwọn yí ẹ̀jẹ̀ bàbá àtọmọ wù ẹ̀jẹ̀ wọn ò mọ bá ara wọn mọ́. kódà ẹlòmíì ó ti torí ẹmọ wùlẹ̀ mọ̀ pé wọ́n bá ilé ní káwọn lọ ní sàyẹ̀wò ẹ̀jẹ̀ àti ibi bá ní ó tẹ́rí ibi tó sì yẹ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a bá fẹ́ kí ìbàjẹ́ yìí ó lọ́lẹ̀ kéèyàn ó tún lè tèmi ṣe àwọn ọmọ tèmi gẹ́gẹ́ bí obìnrin kán múra bálùkùránì fún wọn múra alùpàdé dáríkà ádìnà èèyàn ọ̀rọ̀ fún náà ni ó bò ó ọkùnrin tó bá kọ̀wọ́ báyìí yóò gbójú kò lára rẹ̀ torí kò ní rí tí ó attract ẹ̀ torí gbogbo tó lè attract ẹ̀ lára rẹ̀ gbogbo ẹ̀ lásọ́ dìbò yìí tó lẹ́wù gbẹ̀gẹ̀dẹ̀ níjà lábí ibi ìlàlùkọ̀yá ni wí bóò ní gbáyà rẹ̀ ti rí kò ní mọ́ ẹ̀wù ló ti gbẹ̀gẹ̀dẹ̀ yìí bóò lẹ̀yìn rẹ̀ ti rí kò ní ẹ̀wù ti gbẹ̀gẹ̀dẹ̀ yìí lẹ̀wọ́ ara rẹ̀ ti tó kò ní mọ́ ẹ̀wù ló ti gbẹ̀gẹ̀dẹ̀ yìí pátápátá sílẹ̀ pé wá sí ojú báyìí lẹ̀ ojú nìkan ah, náà ni ó mọ̀ rí ojú òtún lọ bí àyà ojú òtún lọ bí ẹ̀yìn ojú òtún lọ bí bọ́bí àwọn nǹkan nì ni ó wà so papọ̀ mọ́ra wọn ní òfin lè kọ̀ntó ara rẹ̀ mọ́ àmọ́ nígbà tó wọ́n gbẹ̀ tí ò rí nǹkan míì obìnrin bá tún wá fẹ́ ṣe dáa parí kó wá bu gbogbo ẹ̀sán yánná níbi tí ó tẹ̀ mọ́bò ní kiri kó jẹ pé ẹnu ọkọ rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ sálùkùrá ní mọ̀ pé bọ́n bá rí àwọn ibìkan lára rẹ̀ kò ní bìbì sínú fún wọn nìkan náà rí ìbàdí òní pọ̀ lórí rẹ̀ àmì lè jẹ́ jáde lé kódà ìlòmí ilé ọkọ ló ti fẹ́ jáde fa ọ̀tọ̀ ní tó wọ̀ tó fi pọ́n fúrọ̀ ọ̀tọ̀ ní tó wọ̀ tó fi pọ́n báyà ọ̀tọ̀ tó wá ní àwọn àwọn nǹkan tó tún lọ rèé fi múra láwọn makeup àwọn kíníkan foundation tí ẹgbẹ́ ń kó gbogbo ẹ̀ sára tán ó ń jáde báyìí lásán kò sọ́kùnrin náà tí ó rí ọ̀tún tún wò lẹ́lẹ́kejì kódà ìlòmí ò tún wò lẹ́lẹ́kẹta ẹlòmíì tó ń bá wá jó níbàjẹ́ bí tiẹ̀ yóò wá pé pé a ẹjẹ́ ẹwọ ẹyin wo ọ̀fẹ́ ń lọ́wọ́ lò ó lè jẹ́ lé ọkọ ló ti jáde wá ìwọ tíyàwó rẹ̀ náà bá ti ti láì jáde ọ̀wà responsible irú ìmúra tó mú lóòótọ́ obìnrin abẹ́kóbìnrin ó ṣẹ̀ṣọ́ irú tó ṣe ìwọ ló yẹ kó mọ ṣe sínú ilé ìwọ ni kó ṣe bẹ́ẹ̀ kọ́ wá wò ó kó wá wò ó ah, ah, ọmọdé ti wà ń bẹ ẹ̀hán ìwọ làlùkùránì ni kó ṣe sí i ará àta tó ń ṣe sí yìí ó fàyè gbàgbàkúgbà ìgbàdá anábì ó sọ̀rọ̀ tó anábì ní ayé mọ̀mọ́rọ́ àti nìkọ́rọ̀ jàdùwọ̀ fàtọ́rọ̀ fàmọ́rọ̀ tó bẹ́yìn na rìjá lìlíyà jìdù rí haha fàhíyà dàníyà anábì ní èyí kéjì obìnrin tẹ́ bá ti rí ẹ máa wọ̀rọ̀ anábì anábì ní obìnrin tẹ́ bá ti rí obìnrin ni ó wá jáde lórí ọkọ rẹ̀ ó wá múra tán wá sáà tọ̀rọ̀ ó tún wá gbé pẹ̀fíùm ó tún wá gbé sára nìyẹn jìdú pàmọ́rọ̀tì lé iná rìjà bí tí wọ́n lọ nì ó wá kọjá bí àwọn ọkùnrin wa nìyẹn jìdú rí hàhà ń kọjá lọ́dọ̀ wọn báyìí òórùn pẹ̀fíùmù ara rẹ̀ náà gbọ́ kálukú wọn bá ń wo bí ó wà amẹ́gbẹ̀rẹ̀ mọ́jọ ìtọ́jú fàyíyà gàníyà obìnrin alágbèrè irú obìnrin oníjì náà ni irú obìnrin aṣẹ́wó ni jọmọ́ òye kí mo fẹ́ àṣẹwó ni tẹ́gbẹ́ ìrọ̀wọ́ pé àṣẹwó bó nítorí pé olófíndà ẹ tẹ̀síwù tó lò nì táwọn ọkùnrin fi ń wo bí ó wá kí ní ń polówó ara rẹ̀ sí àṣẹ bí ń polówó ọjà ní pé mo wà ń bẹ̀rù ẹsẹ̀ ní o ẹ aṣẹ́wó náà ní ọ̀ jẹ̀mọ́ ìbàjẹ́ tó gbalẹ̀ tó gbòde yìí ìbànújẹ́ ẹ àwọn obìnrin wa ẹ jẹ́ kí wọ́n padà síbi ìmúra sálùkùrá lè ní ya ayyuhan hannabi alùpàá ìlówí ọlọ́ni mo pèrè ànábì kul li azwajik ìyàwó rẹ̀ jò kọ́ bá wọn sọ ń yìí wa àwọn ọmọ rẹ̀ obìnrin pè wọ́n kọ́ wà ní sá ilmọ̀mìnì àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo kí náà yìí ní ìrìn ní jàlá àbí aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ wọ́n rí alùkùnrin nìkọ́kọ́ rẹ̀kọ́mẹ́ndì pé aṣọ tí wọ́n bá mọ́ wọ̀ kò gbọ́dọ̀ mọ́ fún mọ́ lára ó gbọ́dọ̀ mọ́ jẹ́ aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ aṣọ gbẹ̀gẹ̀dẹ̀ ẹ̀rí ìyàwó àfáà ní ẹwà ah, ní ìyàwó àfáà náà sì wọ̀ yí báyìí tí ìyàwó àfáà náà níwọ̀ yìí agbèrè yóò ti mọ lọ rí o ẹ̀rí pé àwọn bàbá náà ti ń kí ọmọ wọn mọ́lẹ̀ nísìnyí ìwọ̀n ń bà nínú jẹ́ kálukú wọn parí pé kí ìwúlá wá lólé ayé ló bá yọ ẹ ibi ẹ fẹ́ kẹ lòó dé kámọ́tàrà wọn ibi kí lágbèjọ́ mọ́ ibi ẹ fẹ́ lòó dé àjọ dìgbà ìyẹn rẹ̀ yìí tọ́ bá mọ́ àwọn ọmọ rẹ̀ tọ́ kó lé aláì wọ́n mọ̀ bára wọn ní ìtẹ́kùn láwọn ọmọ rẹ̀ tọ́ bí ẹ̀gbọ́n mọ̀ kí àbúrò mọ́lẹ̀ àbúrò mọ̀ kí ẹ̀gbọ́n mọ́lẹ̀ kí ló fà á ìjọ àwọn méjèèjì bá ti ń dàgbà débi bàlágà àdámọ́ ni níjọ́ ni kò sí yànjẹ́ tẹ́rí tọ́tọ́ ọmọbìnrin bá ti dàgbà débi pó fẹ́ mọkùnrin ni ìjọ ọmọkùnrin náà bá ti dàgbà bẹ́ẹ̀ yóò mọ̀ sí òun náà wọ́n bá wájọ ń délé papọ̀ tí wọ́n bá ti ń rí tí ò bá yẹ kán mọ́ rí tán bá ti ń rí tó ṣe pé wọ́kùnrin bá ilé rí báyìí kí ní ó gbé àbí tó ṣe pé wọ́bìnrin náà bá ilé rí báyìí kí ní ó gbé àwọn ọmọ rẹ̀ tí kí ní bá gbé wọn síra wọn mọ́jẹ̀ ń tọ́ wọn lọ kábọ̀ wọn mọ́jẹ̀ ó yà ọ lẹ́nu oúnjẹ tó bá dé pàwọn ọmọ rẹ̀ ló ń fẹ́ra wọn tọkọtaya tó ń fúnra wọn lóyún pàlá ìjọmọ́ mùsùlùmí eléyìí ti ń ṣẹlẹ̀ nínú alélè ní kódà a ti ń gba kọ́ọ̀lù lórí ẹ̀sán tí ń béèrè pé àfa ẹ̀dá kò mú òwà nìdájọ́ rẹ̀ ẹ gba kọ́ọ̀lù yóò sì bí pé ẹkú tún béèrè ń béèrè ẹ ọmọ àwọn ni ẹ̀gbọ́n wa fábúrò lóyún táwọn lè lọ rè é ṣẹ́gun oyún bẹ́ẹ̀ tí ẹ̀ pé ìdájọ́ táwọn lè lọ rè é ṣẹ́yún oyún bẹ́ẹ̀ náà wá béèrè ìwọ àfa àtàn bí ibi làákà ìlóṣù ọkọ ọmọ dàrú ni pé bóòlẹ̀ yìí ti ń ṣe táwọn ọmọ yìí ti wá ń fúnra wọn lóyún bẹ́bá ti wá bèèrè yìí ń ah, àfá ẹja mẹ́nukú mẹ́ mẹ́nukú mbó ká tó mọ́ sọ̀dájọ́ tó yẹ ṣẹ́yún ìdájọ́ tó yẹ akọ́kọ́ mú wa ní pé tó yẹ wọ́n fúnra wọn lóyún àmọ́ kò sí tó bí ọmọ obìnrin tó jábúrò òní ti ń sí àwọn tí òjò sílẹ̀ lọ́dọ̀ yìí tó jẹ́gbọ́n yìí àbọ́mọ obìnrin tó jẹ́gbọ́n oníṣìíṣì tí ò yóò sílẹ̀ lọ́dọ̀ ọkùnrin tó jábúrò yìí ẹ́kà rí pé kìíní ni ó kàn gbá àwọn méjèèjì jọ kan ni àwọn gbò ní mẹ́gbà táwọn ó fi jọ tẹ́ra alẹ̀ fún ara wọn wọ́n ṣe tán lójú wọn ló já pé é ìlàdánwò yìí àlùkùrá lè sílẹ̀ في البر والبحر بما كسبت أيدي الناس أبي دوار منه وكرمه وعزه وفضله أكيد لكن ọlọ́pàá ṣàṣàlékún ìmọ̀ ọlọ́mọ́sà fún wa láwọn ọmọ wa tọ́jú wọ́n sàdáwọn náà lè dúró déédéé ìjọ rẹ̀ sùpà إلى يوم نلقاه وبعد آية تعسلة من بين سورة الأحزاب Quran chapter 33 Among ba wa padà sínú suratul Nur Quran chapter 24 aya 31 Al-Qur'an yóò fẹ́ kí ilẹ̀ ìfẹ́ Al-Qur'an kan kan ti kan wa ọlọ́run ó wà máa wo kí làwọn nǹkan tí ń ta ṣe léwọ̀ yìí tó lè fẹ́ máa jẹ́ kí nǹkan náà wáyé gbogbo tó bá lè wá jẹ́ kí nǹkan lè wáyé Al-Qur'ani wà máa sọ náà léwọ̀ sẹ́wọ̀n pé èèwọ̀ ni zina wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila Al-Qur'ani ni ẹnu débi zina o ìbàjẹ́ ni zina o kódà ọ̀nà bújẹ́ ìyẹn máa ń tọ̀ lórí ayé òní zina wa mẹ́tọ̀ ojú ọ̀nà rẹ̀ tọ̀ zina dálùkùrá nìwá ni a mọ́tọ̀ yìí àwọn kìíní kan ní mọ́ líìdì sí zina inú ẹ̀ níta ṣàlàyé yìí alùkùrá nìwá ń sọ fún wa ní sọ́rọ́fù náà olúwa ní wàkọ́lẹ̀ mọ́mìnà ó ti ọkọ̀ gbé látọ̀dọ̀ àwọn ọkùnrin ó ní ìrànlẹ́bì láti ayọ̀ ọkùnrin ó ní kúlẹ̀ mọ́mìnì ó ní sọ fáwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ìyáàzò dúú ní àbìsọ́ sọ fún àwọn ibì kan bẹ lára

kán máa sọ abẹ́ wọn dáadáa ọlọ́run ní dáníkà azka lahum èyí tó bá lè sọ méjèèjì tí ń rẹjú rẹ̀ lẹ̀kú lára obìnrin tí ń sì ń gbìyànjú láti máa sọ abẹ́ rẹ̀ alùpàdé ní in tí ó sọ wọ́n dẹni ní mọ́nù in tó mọ́ fún wọn dùnú tẹ́jìrí injú èyàn ò bá ti rẹjú nílẹ̀ yóò dá lágbèrè torí bí tágbèrè kí kọ́kọ́ mọ́ ń bẹ̀rẹ̀ o ni ojú ni ó kọ́kọ́ rí bójú bá rí tán ojú ni ó sẹ́ndì tó rí sọ́kàn ó wá kú kọ́kàn wá rí act ọkàn ni kó wá rí jẹ́tì ẹ̀ àbí kó bá wọlé bọ́kàn bá ilé rìsíìbù ẹ̀ olúwa rẹ̀ sàgbákò kódà ká níyàwó béèyàn bá fẹ́ wọlé náà ọ̀nà tí mo ń gbà nínú ojú ó kọ́kọ́ rí ni

ìyá kìíní pélé yóò bá tiẹ̀ jẹ́yàwó ẹni èmi yóò sì jẹ́ àlẹ́ ẹni orí burúkú bọ̀ mi làbá àti àbá kan nínú wọn ni ti ṣàlàyé ọ̀rọ̀ ó ní sẹ́ni títí náà ó bá wáyé láyé nazara ọ̀tún ojú ni ó kọ̀ọ̀kọ́ rí nǹkan bójú bá wò tó rí tán wà bó ti sáàmù ọ̀tún pọ̀ ṣe wò ó tó náà bá ti wò ó padà instead of tẹ̀lé ra yín ní kẹwàá jọ smile tó kàn ra rẹ̀ ní mú sẹ́sì ní

oge máa sọ̀rọ̀ ó yẹ pé ẹ̀lú àti háì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀lú àwọn yóò nfa ẹ̀ yóò ké àwọn ará àwọn ará can I have your number oh no problem no problem orí burúkú ń bọ̀ nù. ìjẹ́ bá number tọ́rọ̀ bá ti ń dà yín pọ̀ di I just want to check on you check on me on app gbogbo dáwọn yìí gbogbo bí sí ẹlọ́gbọ́n ẹni tó bá ṣe zìnà dáadáa bá tí ń yóò máa wó pé àá àbá ìdí jẹ́ tiwa èmi náà kọ́ àwọn àbá àtiwa náà ló kọ́ wa àwọn ẹni tó gbọ́rọ̀ lọ́wọ́ ọba yé tó ti gbọ́rọ̀ ànábì yé ọlọ́run tó ti mọ̀ wá sì fún tẹ̀dọ̀ olótú àṣírí wa sẹ́yìn lẹ́yìn yíò tọ́rọ̀ bá ti wá ń dà ẹ̀dì ọpọ̀dọ̀ wòrà yìí ibi tí ó ti gbòkọ́ dìmọ̀ ní pé first thing ẹ kọ́kọ́ ríra yìí ni lẹ́sìn máa rí pé ìran afọ́jú yìí sábà ṣe ìran afọ́jú ibẹ̀ bá ti ń bá afọ́jú dìzì náà àfi táfọ́jú ń bá tó bèèyàn lókú bóyá ọkùnrin ló rí lójú lọ́kú lọ́lọ́ bọ́ afọ́jú ọkùnrin kèé sábà nígbà tí òkúkú rí nǹkan kan yóò bá ti rí nǹkan kan ní múùbù rẹ̀ àmọ́ ìwọ tó rí náà gangan àdáwò tí ń ojú wa yínú tó ilé ti rí báyìí nǹkan kan wá sí ọlẹ́mì ní wá sí ọlẹ́mì ní wàjẹ́ kọ rí à káríbọ̀ ti rí bọ́ bá ilé ti rí báyìí tó smile ti rí báyìí tó náà bá ti dá padà ó ti wọlé nù ogunkẹ kíra yìí ẹ̀lọ́ sàlámà alékún náà wọ́n ṣe wa ibi jẹ́ ti mọ báyìí ọ̀dọ̀ àwọn alátàlátù ni ní àfáàṣà alátàlátù ọ̀rọ̀ kàn yìí gbogbo ni ẹ ń sílẹ̀kùn lẹ̀ fún rì náà ni ìwọ àfá ọ̀ lè fìrì mẹ́ bí wọ́n bá fìrì mẹ́ àwọn ọmọ tí ò rẹ̀ lọ́jọ́ ṣe àzàgàmẹ́lọ́lá eh, àwọn yóò wọ́n ní fìrì mẹ́ bí wọ́n bá ní wọ́n fírí àwọn ọmọ rẹ̀ ò ní fírí àwọn ọmọ rẹ̀ ó padà mọ́ má wọn máa ládà láti lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n mọ̀ tí ọmọ lẹ́wọ̀n fún wọn lówó wọ́n wá fún wọn lówó tán ẹwà lẹ̀ ṣe ìdí ẹwà ń ṣe ìdí lórí owó tí wọn náà mọ̀ pé kò bá Al-Kùránì ní kò yẹ kọ́ ọmọ kó yẹ kẹ́ palẹ̀ má sàlátù bẹ́ẹ̀ palẹ̀ mọ́ rẹ̀ ó yẹ kẹ́ owó lẹ́sì modify rẹ̀ sí tó yẹ kẹ́ mọ́ ṣe ẹ kọ́ra yín lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ lẹ́kọ́ra yín ẹ wá gàdá kan tẹ́ àmọ́ àtàlátù tán bá ilé gbélẹ̀ rí wù lànà bẹ́ẹ̀ kò ní rí jẹ̀mọ́ kò ní rérò kò ní rérò tọ́lá obìnrin táwọn náà fẹ́ wá àtàlátù wọ́n fẹ́ wá display níjọ́ náà ah tí wọ́n múra wá confam wọ́n múra tí wọ́n lo gbogbo ẹ̀ tí wọ́n bá tí wọ́n dáta jíjó bá bẹ̀rẹ̀ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ jó gbogbo táyà tẹ́yìn gbogbo ẹ̀rú mọ̀bí jó orí àfáànà máa wú òun máa múra tó rí dáadáa kìí ṣe pé orí onídùnmọ́ náà èyí ìgbó bá wá dẹ́yìn ètò níwọ̀n àmọ́ pẹ̀lú àwọn tẹ́yìn àgbo ọlọ́sàn àwùjọ wa a ti fẹ̀kọ́ alùkùránì ilẹ̀ alùkùránì ní ẹsọ fún àwọn ọkùnrin pé ìyàgò brúmin àbùsọ́rì nǹkan rẹ̀ ju wọn lẹ̀ wọ̀nyá kọ́dọ̀ burú jọ ọmọ kẹsọ́ abẹ́ wọn báà bá ti rẹjú lẹ̀ ojú òòlù bójú bá ti rí wọ́n smile síra wọn wọ́n bá sáré síra wọn wọ́n kíra wọn wọ́n bá kíra wọn ọ̀wọ́rọ̀ dà wọ́n pọ̀ bá ti wá ń dà wọ́n pọ̀ fàmọ́ wọ́n wà máa dá pàdé ń pàdé ìwọ̀n ìdájọ́ pàdé ní kìníkan tí wà wá kìníkan jẹ́ ń lọ sí lunch jẹ́ ń gbé lọ sí kìníkan jẹ́ ń gbé lọ sí gbá ibi wọ́n ti ń gbéra wọn lọ rí jẹ́ lunch yìí wà náà tọ́ lẹ́yìn mọ́rọ̀ ìdún tó bá ti di pé wọ́n ti ń lọ ń book appointment ìbúkù àdéhùn bá lè kọ ohun ìbẹ̀wò tí wà lọ sí pàdé nígbà tí wọ́n pàdé ara wọn tán kò sí tí ò lálùkùránì ṣe tètè kí láti bẹ̀ alùkùránì ní ẹ̀sọ́ fáwọn ọkùnrin yàgò dúmi absọ́rì ẹ̀rẹ̀ jù nílẹ̀ wà yá fọ́dọ̀ burú jọ ẹ̀ṣọ́ abẹ́ yín olúwa ní dáìlìkà àìjìkà lẹ́hùn ọlọ́run ní kẹ́ ṣe ń ta wí ló mọ̀mọ́ fún yín jù inna Allaha khabirun bima yasna'un ó ní ẹ bá ń ké fáwọn obìnrin náà rí ànábì pé àwọn obìnrin olùgbàgbọ́ òdodo lóbìnrin dòkó sọ fáwọn náà pé ìyàgùdó ti náà mi ní àbìsọ̀rì hìn sọ fún wọn ó ní kí wọ́n mójú wọn yìí náà káwọn náà máa rẹ̀ júlẹ̀ ẹ̀yin lè rọra máa wú ọkùnrin ọlọ́kùnrin ẹ rọra wọ àfà aláàfà ọkọ ọlọ́kùnrin wíwọ́ làlùfáà ní wíyó wíwò lásánú ẹ dákun

ọlọ́mọjá sàánú wọ́n ká tó wá ní ìwàdí àwóyàwó jọ máa pẹ̀rẹ̀ ayé ẹjọ máa jáde ẹjọ máa lọ ẹjọ máa bọ̀ ẹdákùn eré kí lajá ń bá ẹkùn sí alùkwáàlù wá ní ẹ̀tún sọ fáwọn obìnrin náà wọ́n bá rẹ̀ ju wọ́n lẹ̀ tán wàyà fábùnà fúrú jàfún alùkwáàlù ní káwọn náà tún sọ abẹ́ wọn ẹ̀ràn pé méjì ló ní kó kíkàwọ̀ kúkú tẹ́ fáwọn ọkùnrin ó ní kó ké fáwọn ọkùnrin kékàrẹ̀ káṣọ abẹ́ wa kó tán bẹ́ẹ̀ débi obìnrin àgbákò tí ń bẹ lára obìnrin kọjá méjì nìkan ó ní ẹnìkan ju wọ́n lẹ̀ wọ́n ẹnìkan ṣọ́ abẹ́ wọn two ó wá ní wà láàyè òbí dínà zínàtà hún ó ní ànábì tún bá ń sọ obìnrin pé ẹ̀ṣọ́ wọn tó bá lò sára chapter ayah sọ pé làwọn ọbọ̀dá yìí ti ní ó ti dàrú alukurani jẹ́ ẹ̀rí dàrú rèé alẹ́wọ̀ ẹ̀fẹ́ tó òfin ọlọ́run òwú yí lò alẹ́ẹ̀fẹ́ tẹ̀ lófin ọlọ́run mọ́wùlẹ̀ dàbí ìbànẹ́bì alukurani ní ṣe alukurani ní ẹ̀sọ́ báwọn obìnrin pé wà láàyò bí dínà dínà tàhún ẹni ẹ̀sọ́ wọn tí wọ́n bá lò sára wọn gbọ́dọ̀ fi hàn ta ó yá ẹmúyàwó àfáà tí ń wọ ṣéènì tẹ́ ẹ̀mọ́rí ṣéènì rẹ̀ wá ìyàwó àfá àti ẹ̀mọ́ rí ẹ́rin ibi rẹ̀ wá ìwọ náà tàbí ìyàwó àfá wọ́n a mọ́ mi pé ah, àwọn àfá yóò dá lóòtọ́ ìyàwó tiẹ̀ ń kọ́ kíyàwó tiẹ̀ náà àmọ́ rétí rẹ̀ àmọ́ rí ẹ́rin ibi rẹ̀ ìyàwó tiẹ̀ náà sáàmọ́ rí kéèlì tó lò sọ́rùn àti tó lò sáyà ìyàwó ti ẹ náà mọ̀ rí tó tún lò sí gbogbo ọ̀rọ̀ ọwọ́ mí ibi tó lè hàn níbi ọwọ́ obìn kò jú láti ibi òkè ọmọ kàyí débi ọrùn ọwọ́ báyìí lọ ń parí ẹwọ́ bí mo wá mi sí bá wo aago kò gbọdọ̀ náà wà láàyò bìbí náà yí náta òní bẹ́ẹ̀ bá tẹ̀lá lùkùrá lè tẹ ẹlẹ́kẹ̀lé ìwọ tíyàwó rẹ ò bá tí ì múra báyìí eh, rẹ kọ́kọ́ mọ̀ bá ń wá nú ìwọ obìnrin tí wọn ní òbá tí ìmọ̀ múra báyìí mọ̀ pé tọ́ba ní ká máa múnú àwọn òwò ológbòfin alukurani lẹ́ nọmba wà nìwọ náà wà alukurani ní sọ̀rọ̀ yìí olùwà ní lẹ́yìn pé wọ́n gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn ọlọ́ni ilá ọlọ́wà sàyàfi kan mọ́bọ̀ harọ̀ mi ní ha àwọn ọ̀ṣọ́ kan tó ṣe pé wọ́n rọ́gbọ́n dá sí kó mọ́ hàn ta àwọn àfáà wa ní àwọn ọ̀ṣọ́ wo lóbìnrin ò dá sí kó mọ́ hàn ta wọ́n ni ah aṣọ tó bá wọ̀ sára náà ṣe bọ́sọ ni yóò náà kò sí bó ti gẹ́ bo aṣọ tó bá faṣọ mi ìtúbò kí ni yóò náà máa jẹ́ aṣọ náà ni ọlọ́ni yóò nìkan ni kò lè ṣe kó máa hàn àwọn àfáàní ni lára tí ò lè ṣe kó máa ní pé gbàlùkọ́ á nìyẹn kan daṣọ bo látòlílẹ̀ kan pé ó ṣe é ṣe kí ó ní ojú wọn báyìí fèsì wọn yìí kó yọ ọlẹ àti ibi ọwọ́ wọn débi ọrùn ọwọ́ ibi àwọn àfáàǹfà mọ́ra wọn lẹ́nu wọn àwọn kan ní kò tó bá wọn pé gbogbo dálùkùránì ní obìnrin ò lè ṣe kó mọ̀ ṣàláì mọ́ fi hàn kò ju ẹnu ẹyin ojú rẹ̀ méjèèjì báyìí lọ torí yóò tààrin títí àwọn kan nínú kò lẹ́sẹ̀sì kó jẹ́ ẹyin ojú rẹ̀ méjèèjì ẹyin ojú ẹyọ kan lálùkùránì wí la ilaha illallah kọ́nìmọ̀ pé kò sẹ́nì kan tún àwọn àfáà tó nímọ̀ yanjú tó wá ní a in tí ò gbọ́dọ̀ mọ́ oníṣẹ́lì tó bìnrin bá wọ̀ sọ́run tí àwọn ìyàwó tẹ̀yìn àfáà lẹ́yìn báyìí tí gbogbo wọn múra kí múra tẹ́ẹ̀ráwọn ìyàwó yí bá sọ̀rọ̀ ẹ̀ráwọ̀ ìyàwó yí control ẹ̀sìlẹ̀ represent Islam island Islam ni mo dá ẹ̀kùn ara wọn tí ó wà mọ́ nígbàwò yóò wà mọ́ sí ẹwà mọ́ sátátẹ́ nǹkan ní ìgbàwọ́dé tó tako ẹ̀há nìsí káti ẹ̀wà lọ tako ẹ̀há pé kó bìnrin ayé ẹ̀kọ́ bu ẹ̀yẹ́ jẹ́ káwọn ìyàwó wọn kẹ́ pàdé wọn lóde àbẹ́ pàdé wọn wà sí àbí ìmí ìgan bẹnu ìyàwó wọn mọ̀ ṣe bẹ́ẹ̀dì wọ́n ti wọ́n gbé mọ́ta ẹ̀rí ìmí ẹni ó kànlẹ̀ ọ̀rá wé ti di ẹnu wọn orí báyìí gbogbo etí gbogbo ọrùn gbogbo àyà gbogbo ẹwà ni àápò ló ti jẹ́ kọ́ ló fi ní ẹ̀sọ́ fọ́kùnrin kan rẹ̀ jùlẹ̀ ẹ̀sọ́ fọ́kùnrin kan sọ abẹ́ wọn ìsíkè náà ó ní ẹ̀sọ́ fóbìnrin kan rẹ̀ ju wọn lẹ̀ ẹ̀sọ́ fóbìnrin kan sọ abẹ́ wọn ẹ̀sọ́ fóbìnrin wọ́n gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ ara wọn hàn àfi ìjò léṣe kó máa mẹ́ ọlọ́túnwá ní bákan náà wàlìyẹ̀dìríbí náà bí kúmúrì yìí náà aláàjù yìí bí yìí náà aṣọ wọn tí wọ́n bá tún wá wọ̀ ó ti ní ìrìn nínú àlẹ́ iná níjà lárí ibi iná o ó tún wá ní ká tún wá wọ ìmí ìmí tí wọ́n wọ èyí wọ́n wà gbogbo tí ó bá mọ jẹ́ gbá àyà pé bí àyà kan tún wá mọ àwọn aṣọ mi ìgbọdọ̀ tún bò ó ọlọ́run wá ní ó tún wá tún gbónú wà kọ́kọ́ pé wà láyù bùdínà náà ọ̀ṣọ́ tán bá lò àná hàn tí pípé ìyẹn kan tiẹ̀ wá fẹ́ máa rí ọ̀ṣọ́ ní bá wọ̀ ọlọ́run gbọdọ̀ kọjá ọkọ wọn ọkọ rẹ̀ tó fẹ́ lé àwọn ni kí ni àlàntọ́kọ lè rí lára ìyàwó rẹ̀ àwọn onímọ̀ panupọ̀ pé àlàbò kò láàlà láti inú obìnrin báyìí débi ẹsẹ̀ rẹ̀ kò sí ìtọ́kọ rẹ̀ lè rí gbogbo ẹ̀ lọ́kọ rẹ̀ lè rí láti òkèdélẹ̀ kódà bí ò bá fi nǹkan bójú ọkọ rẹ̀ lè rí ìwò àmọ́ lẹ́yìn ọkọ ẹlòmí ò lẹ́kọ̀ọ́ sí gbogbo rẹ̀ mọ́ àwọn ẹlòmí náà wá lè rí nǹkan ní alùkùránì wá ní àwọn àbá ìyìn náà àbáwọn bàbá wọn tó bí wọn bàbá tó bí obìnrin kí lẹ́nu àlá tó lè rí lára obìnrin in tó lè rí lára obìnrin ò kọjá láti bí orí báyìí irun orí wá sí gbogbo wájú báyìí wá débi ọrùn báyìí wá débi òkè gáàyà bàbá tó bí ọmọbìnrin mi láti bí ṣórúnkún lẹ́gbẹ̀ẹ́ àyín orúnkún ibi náà ti ṣẹ́ méjì orúnkún láti bí orúnkún lọ sí bí ẹ̀ṣẹ̀ kalẹ̀ bàbá rẹ̀ lérí ṣẹ́rí láti bí ta obìnrin tí ó fi dé bí ìdodo wá sí òkè bí ìdodo ewọ̀ ní kí bàbá ọmọbìnrin ó mọ rí lára rẹ̀ ká tó wá mọ̀ sọ pé ọmọ ò múra yóò wá mọ wọ yóò mọ wọ yóò mọ wọ àwọn àwọ̀tẹ́lẹ̀ lójú bàbá rẹ̀ ẹ̀dàkùn bóò lọ mọ́ sí mọ́ wọ pátá lójú bàbá rẹ̀ kí bàbá náà ní mọ́ mẹ́kàn irú ìmánì wo lọ́lọ́ ní àwọn kìíní kan bẹ ìmánì kan láàrin ìmọ̀ ń gbé má dédẹ̀ ni bọ́ bá ti dédẹ̀ ìmánì rẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ oríjà anábì ọlọ́nu anábì wa Yusuf alayhi nígbà tí Zùlẹ́ká tó wọ mọ́ra tó yà nípa wá ṣe àbígbọ́ ara àbígbá àfáwó ìgbó dàmú ànábì Yusuf tí ó di tó bọ́ra lẹ̀ tán tánàbì Yusuf náà sí rí kọjá táyù Kùránì léyàn lè máa rí pẹ̀lú pé jẹ́ ń bá olúwa ní walaqad ọ̀nà àti ilé ẹ̀gbọ́ pé tọ́ ó yá ọlọ́ni láwùlá àrùn àbùhánà rọ́bì bí è bá ṣe pé ó rí nǹkan kan tó wá jù fẹ́ndì ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kan ní ìntorí ni pé ọlọ́run gbé àwòrán bàbá rẹ̀ ní gbé wá ah ìwọ ọmọ ẹni ah ìwọ ànábì ọlọ́ ipò ní ìrùsẹ̀ ní pé àkúdù bìlá èyí dánwò àwọn míì sì ní irọ́ pípé nínú àwọn ìsìrẹ̀lì yáàtù ló gbé ìrìn wá pé n tó rí jọ náà ọlọ́run ọba gbé màláìkà wá màláìkà ló rí pé ẹ́ bàbá tí ẹ̀wà ṣe náà lójú màláìkà ìyàwó ọba ò rí màláìkà òun ní rí ló fi wá mú eré ní fi ń sá lọ síbi ilẹ̀kùn odidi ànábì ọlọ́run kí wọ̀ kan wá níwọ̀ ní bàbá ọmọbìnrin kan ìwà ń wọ pátá lójú rẹ̀ ìwà ń wọ kọ́mú lójú rẹ̀ ẹ̀mí ìrí òrò nǹkan míì alùkùnrin mọ̀ kí n ṣe láti sọ pé gbogbo ìbàjẹ́ tẹ́ rí yìí àwa la fọwọ́ ara wa fà á falùkùnrà nílẹ̀ ìbàjẹ́ wa ń lọ ọmọ rẹ̀

àbí wọ́n ń jarunpá lórí ara wọn àdámọ́ tí ń bẹ lára àdámọ́ ní kí ní àdámọ́ ni tí fúlẹ̀ṣì yẹn bá ti kan fúlẹ̀ṣì yẹn ara tí ń bá ti ń kan ara ara nì ẹ̀mí kan sọ jáde lára àwọn méjèèjì bẹ́ẹ̀ni ní bá sọ jáde wọ́n lè ti lọ kábọ̀ kí lè tó mọ́ òfin ọlọ́run ní ìlú ìwọ obìnrin tó ọba máa borí ìwọ ìyàwó ilé tó ọba borí òfin ọlọ́run á fojú rẹ̀ gbólẹ̀ wọn òfin ọlọ́run ló ń fojú rẹ̀ gbolẹ̀ alukurani ni lẹ́yìn àwọn ọkọ wọn tó lè rí gbogbo ara wọn àwọn bàbá wọn lè rí orí débi òkè gbáyà láti yí orúkún lọ sí ibi ìsàlẹ̀ ẹsẹ̀ wọn olùwárí àwọn àbá ìbò ẹ̀rọ láti yìn ibi tí bàbá wọn lè rí bàbá ọkọ wọn òun náà lè rí gbogbo tọ́mọ̀ rẹ̀ lè rí lára rẹ̀ kò jú láti bí orí débi òkè gbáyà báyìí lọ kò jú láti bí orúnkún lọ síbi ẹsẹ̀ rẹ̀ lọ ọmọ rẹ̀ ọkùnrin kìí tẹ́ntọ́ ọmọ múra lójú ẹ̀ lórí social media níbi ọdún mélòó kan sẹ́yìn gbogbo aláàrí mẹ́sẹ̀jì kan tó lọ báyìí báyìí tí ọmọ kan padà ń sọ pé ah òun wá addicted tí kò mọ bóbìnrin lò pọ̀ pọ̀ ọ̀dọ̀ ìyá àwọn ló ti bẹ̀rẹ̀ pé torí pé ìyá òun mọ múra lójú òun òun padà wá di pé òun sáà mọ̀ ń wú òun kò mọ ní òun bẹ̀rẹ̀ ọ̀dọ̀ yá ní ẹ ọmọ mi ni wo mọ́ tẹ́ra kọwa ni àtọ́mọ̀ mi òun a bá mi ní nǹkan pọ̀ ní kí ní jẹ́ bẹ́ẹ̀ tágbàmọ̀ ní bá ti dé in tí ó jẹ́ kí nǹkan ọmọkùnrin yóò dìde ń gò nímọ̀ ẹ̀dàkùn ordinarily tó yẹ kí nǹkan rẹ̀ ó dìde bí ìyá rẹ̀ àmọ́ tó rí nature kó rí bá dámọ̀ ní kí nìyẹn tó bá ti rí kọjá tó yẹ kó rí tó bá ti rí kọjá tó yẹ kó rí àdámọ̀ ni ó dìde ọ̀rọ̀ àwọn ọ̀gbẹ̀ tóró ti rí kọjá ntánú kùránì ní a rí olúwa tó gbófin yìí lẹ̀ ó ti lámọ́lẹ̀ pé aláyà alámọ̀mọ̀ kọ́là ẹni ó dá wa ti mọ̀ wá ẹni òun ló mọ̀ wá òun ló mọ̀ wá ó mọ̀ ń tà lè ṣe ó sì mọ̀ ń tà lè ṣe ó mọ̀ ń tà gbọ́dọ̀ ṣe ọlọ́run láwọn àwọn ọmọ tó bèèrè ní ìfibí pọkọ rẹ ipò ọmọ rẹ náà náà wà àmáwọn náà ẹnu tán lára rẹ nù àwọn ikhwanihim ọ̀nà tún ní àwọn ọmọ ìyá wọn ẹ àbúrò mi ni bọ̀dá mi àbúrò rẹ bọ̀dá rẹ lọ́kùnrin tẹ́tìjọ bàlágà ẹnu tó lè nílára rẹ jẹ́ kò ju bí òkè bí ebi òkè gbáyà lọ níbi orúnkún lọ síbi ìsàlẹ̀ olùwàbí sọ fún wa ọmọ àǹtí rẹ̀ wó obìnrin ọmọ bọ̀dá rẹ̀ tó wájọ́kùnrin àbọ́ ọmọ àǹtí rẹ̀ tó jọ́kùnrin ọlọ́láwìn àbọ́ tó jẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ ọlọ́ni ọwọ́bà ní akhawatihim àbáwọn ọmọ tí sísà wọn náà bá tó bí ọmọ àǹtí rẹ̀ lọ́kùnrin òun náà àbọ́ ọmọ bọ̀dá rẹ̀ lọ́kùnrin àwọn eléyìí náà inú bí tán lè rí lára rẹ̀ kò tó báyìí àwọn oníta ehin ọlọ́ni kó àwọn obìnrin sí ara wọn tẹ́tún wá mọ̀ wọn àwọn obìnrin sí ara wọn èyí náà tún ní báńkìrì obìnrin síra wọn ni ó tún ní kínú

àwọn ìtàbíìnà gẹ́rù ulil irba ó lá ní àbáwọn ọmọ kan láwọn ọmọ ọ̀dọ́ kan tí wọ́n sábà tẹ̀ láwọn obìnrin báyìí tí ó pé àwọn yíò ẹ̀sìn inú ìwé lásán ni wọ́n kò lè kò ní kankan ò lè dìdí lára rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ kò lè rí gbogbo ara obìnrin ẹnu bí ta ní kálukú lè olúwa ni awi sípìlì lẹ́rìnà nàbí yẹ́zàrò ala àwòrán nìta àbáwọn obìnrin tí wọ́n ti ìdáyìí wo àwọn ọmọ ọkùnrin kéékèèké ọmọ òpónlò náà ti ìdá nǹkan máa

kó wá ti pín nígbàtẹ́ ìjọsẹ̀ mọ́lẹ̀ o ni wọ́n fi mọ́ mọ̀ pẹ́ gbé chéèmì kan síbi ẹ̀sẹ̀ yìí ẹwòrán èyí tó tún wọ̀ tẹ́jẹ̀ tó ti bo alùkùnrin tó ní má jẹsẹ̀ mọ́lẹ̀ káwọn ọkùnrin bá lè mọ́ mọ́ fẹ́ǹsì pé ọlọ́rú ọ̀sọ́ báyìí má jẹsẹ̀ mọ́lẹ̀ ká lè mọ́ mọ́ fẹ́ǹsì pé ọlọ́rú ọ̀sọ́ báyìí ká lè mọ́ bí kò sí tó fà ọlọ́gbọ̀n tó ìdásáró obìnrin nìyí olúwa ní bẹ́ẹ̀ gbogbo òfin bá wí wà túbù ila Allahi jami'an gbogbo yẹn túbà lọ sọ́dọ̀ ọlọ́run ayyuhal mu'minun ẹ̀yin olùgbàgbọ́ òdodo la'allakum tuflihun bú yóò ṣe ìṣẹ́kẹ́ jẹ́rì ìgbọ́n náà sọ fáwọn ìyàwó àlẹ́gbà Muhammad tó wá dojúkọ àwọn olùgbàgbọ́ òdodo ó ní wà idha sa'altumuhunna mata'an fas'alu min wara'i hijab bẹ́ẹ̀ bá fẹ́ máa béèrè béèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábì ẹ máa béèrè lẹ́yìn gàgá ni ó ní ìdí ni pé ẹgbọ́rọ̀ wájú kẹwàá jọmọ bá wọn sọ̀rọ̀ báyìí

bẹ́ẹ̀ bá sọ́ra yìí kì sáà yóò wà ní ìlú méjèèjì ẹ̀rọ gbọ́dá sí eré kí la dáńdẹ́kùn ṣe ní ibi tó ń bá tún dẹ̀wọ̀ ẹ̀kẹ́ tí ń ti rẹ̀yìn kéèkéé pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tàbí kùránì jì tún àwọn ìyàwó ànábì olúwa ní wọ̀n fọ́lá yẹ bá àdọ́bí gbogbo táǹkì yìí àwọn ọ̀tá Islam àwọn aṣọ níbi pé àà ah, ah, ṣe wá fẹ́ kéjì obìnrin ni wọ́n kéjì wọn ṣe mọ̀dí ni pé ìbàjẹ́ tó gbalẹ̀ tóbìnrin di nǹkan yẹ̀yẹ́ yìí obìnrin ti di gbà síwọ́ obìnrin ti di kálukú ti sọwọ́ di nǹkan yẹ̀yẹ́ ìta alukurani ò fẹ́ kẹ́ di nìyẹn alukurani fẹ́ kẹ́ mọ́ ní àpẹẹlẹ lẹ́yìn ìyá wa àpẹẹlẹ ló fi ṣe àwọn àpẹẹlẹ wò ní bẹ́ẹ̀ insha Allah ó ṣe é ṣe nígbà tó rí àkókò tá a nílò ìgbà wa mọ́ àpàdà tó mọ́ ṣàlàyé lẹ́yìn náà nígbà tí wọ́n gbé ọjọ́ mi ọ̀dọ́ rẹ̀ abẹ́lúwa wa بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء قاتل بفضيلة أني information pàtàkì méjì kan alákọ̀ọ́kọ́ èyí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ lọ èkejì ní ṣe pẹ̀lú ètò mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ tá a lò yìí atẹ́gùn kan fẹ́ ìjì kan jà ìjì ní wá ń fa kí ìjì ńlá kan yọ dán ìjì náà bá dàwó àwọn wá níbi ìtàn àmì ìròyìn tó dọ́dọ̀ wa tó sì dọ́dọ̀ àwọn oníròyìn náà àwọn kan ní èèyàn mẹ́rin ló pa àwọn kan léèyàn mẹ́sàn ló pa àwọn kan ní àwọn tó wólù gbogbo ọlọ́sọ́sítù wọn kú gbogbo ẹ̀ látàgbọ́ lọ́lọ́kan òjọ̀kan kí la wá bẹ́ mú bẹ̀ ni pé ìgbàgbé ọdán yìí wá sídìí ó sídìí tanyanyan ni níbi yìí bá sí sáàrin ìlú lọ́bí ló wólú àwọn èèyàn yìí àwọn èèyàn wá yọ àdá wọ́n bá gbé gbogbo ẹkún tó ń ìjì náà torí jí ńlára bàtà ni ó ti gba gbogbo rẹ̀ tọ́ ìgbà wọ́n gé gbogbo ẹkún tó rẹ̀ tán gé tán tán gé tán wá fi jí yìí lẹ̀ ní kolobo wọ́n fi jí yìí lẹ̀ ìgbà tó fi tẹ́yìn wákàtí bíi mélòó kan níbi ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ní jí yìí bá sì dé padà ó bá náà ó bá ti mo ti wà tẹ́lẹ̀ ẹni aláwọ̀ àpárúta kí o gan-an ló wá lórí ọ̀rọ̀ tàbí ṣe ṣẹ́rí nínàró sí ìdí nínàró kódà bàbá wọ bá ọlọ́yọ̀ọ́ aláàfin ọjọ́ ìdarí ẹgbẹ́ ọmọ jẹ́ gbọ́nà ni aláàfin ayúẹ̀kọ́ aláàfin ọ̀yọ́ àwọn gẹ́gẹ́ dìdì yìí àwọn tí ẹ̀ níbi akẹ́mọ́ láti tọ́rí sí màbí ìjọ kan alákùnlẹ̀ hàn igi yìí ìṣẹ̀lẹ̀ yìí ti wá dárò yíro yìí tẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ẹnu mìíràn àwọn kan ti ní ẹ́ àwọn àlìjẹ̀nú kan bẹ lára jù yìí àlìjẹ̀nú kọ́ o pẹ́kọ́ ò wa bá àbá ńlájú dápẹ̀já lọ sí lájú igi yìí àwọn bẹ̀ tí mo ń ṣe ní gbogbo nǹkan náà lẹ́sọ̀ dòṣà ìgbà ojú dúdú ṣẹ́yírun tó ṣẹlẹ̀ lọ́yọ́ òun kò tẹ̀tẹ̀ mọ́ ṣẹlẹ̀ nú ayé o kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo ibi tán bá ti ń gbégi inú igbó kẹ́rí tó ṣẹlẹ̀ ní pé tí sídìí dìdì ìyẹn sídìí ó sídìí tán yányán ni àmọ́ àwọn nǹkan tán sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́bí tó sídìí sí náà kẹ́rá àwọn abójẹ́rá sídìí yẹn bí ìgbà táà bá ní ẹrù tó ń bẹ lára rẹ̀ ti fi ìtẹ́gbẹ̀ báyìí ó wá ló fi wá mú mọ́lẹ̀ tẹ́rí gbogbo tàbí gé tàbí gé tàbí gé padà yìí bí ìgbà tẹ bá mú rọ́bà kan tẹ dì báyìí tẹ bá fi kí nìkan dì mọ́lẹ̀ tẹ́ ẹ̀fẹ́ ń tẹ́bí dì mọ́lẹ̀ tẹ bá ti yọ ọ̀kan náà kúrò kí ni yóò ṣe padà yóò padà sí pòsíṣàn rẹ̀ ẹnu tó ṣẹlẹ̀ òjúbà lọ igi YouTube irú gígírù ẹ̀ ti ṣẹlẹ̀ sí ó pọ̀ lọ́dọ̀ àwọn èèbó wọn sọ́ bí bí òta wọn máa bọ́

so ẹ dákun gbogbo àwọn tí tí máa ń ṣẹlẹ̀ láwọn ayé ìgbà kan yìí kí wọn ò wá ní rálàyé rẹ̀ ṣe wọn ò wá sọ bí òun di bí igi òsà àmọ́ adúpẹ́ fọ́lọ́ pé ìjọ tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ gangan lẹ́nìkan ni ọkọ̀ pè ní kò tiẹ̀ sórí ìdí ìrí ní òjì rẹ̀ pàẹ́ ni ẹlẹ́ àsọ kíní rẹ̀ bó wá ní irúgi kò sí kíní kankan ọlọ́dọ̀ ní dára ìmọ̀wùlẹ̀ rẹ̀ dàmú ara yín ìgbà padà wá rí tó ṣẹlẹ̀ náà pé ah, àwọn èèyàn bá ti máa ń bẹ̀rù àwa rẹ̀ ní kó ṣe fún ìgbẹ̀mgbẹ̀nú àwọn tó gégi tó rẹ̀ ẹ̀gẹ́ ló sọ pé ẹ máa sọ gìí dìdàkúdà àwọn táwọn gé àwọn rẹ̀ ọlọ́mọ́sà fún alágbọ́yọ́ rẹ̀ ọlọ́mọ́sà jọ́rọ̀ ọlọ́wọ̀ lórí wa ẹlẹ́ẹ̀kejì jọmọ́ mùsùlùmí bàbá kí mo tán fíṣẹ̀ bí ìlà ìwà táà ti ń gbà bíi pé gbígbèsè tí wọ́n ń kún gbèsè bẹ́ẹ̀ náà ní kún gbèsè àsìkò wọn ti dábá tí wọ́n mọ́sálásí ìkámọ́ tẹ̀lọ fúnra wọn àbúdá rẹ̀ sábìmọ̀ pé ọjọ́ kan tàà fi mọ́ ń gbà náà dábá sí òjúmọ́ àtàn ẹja dá sí dáadáa ẹja dá sórí èkó mọ́sálásí a máa ń sọ fúnra wa àwọn irọ́ kan táwọn èèyàn ń pa wọ́n sanwó opó wa láti Saudi wọ́n sanwó ìmáàmù láti Saudi la Saudi kan kò sanwó fẹ́ mi ẹ̀rọ̀gẹ́ ìmọ̀ ń tẹnu mọ́ bí ìbá ń gbowó Saudi mo ti rí ikọ́ ni mo ti o kó ló ṣeéṣe pé pé wíyá àdúgbò yìí kan wá kí jímọ̀ ní ìmọ̀ lọ padà sí bí ayé àbí wọn lọ bòmí ó parí nù so ọlọ́mọdé àti dáadáa fún wa a ní haramu ní téèyàn bá rí gbà ìwọ náà tí wọn náà bá mọ bí èèyàn ti lè gbowó láti Saudi àìyí ṣe dáwà mọ̀nà káì jẹ́ iná mọ̀mọ́ tí ìgbà àmọ́ nǹkan tí ìgbà tó wá fi sọ mí lẹ́nu kíra àdúgbò ọlọ́wọ́ sánú rẹ̀ yóò bá fi ọmọ náà yóò bá tún wọn náà sí yóò tún èmi náà ṣe tó bá bá ti kírù tán ẹ̀dá sí sí ìṣẹ̀lẹ̀ ìgbà ọlọ́wọ́ dá sọ̀rọ̀ ẹ̀lẹ̀ اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب